الذين آمنوا بالله ورسوله قبلة بيت من إيمان جو والله ما بمن دون جوجو النبي محمد صلى الله عليه وسلم عبير كلمة جديدة وإذا كانوا معه أمريتهم مدفع النبي على أمر جامعين

dáàmà olúgbà níbi ẹwà muhammadu lọ́pátáká èyí tí wá nì ọjọ́ mọ́ òfin òjò tẹ́wọ́n òun lọ́pátá ibi súnrẹ́ tó ààrẹ ìmọ̀rànà ya ni wà ṣáwẹ́rọ̀ ohun ìlàmúrí máyà lẹ́tọ̀ wọn ibi súnrẹ́ tó 100 and something àtàtà mọ́álù ọjọ́ tó kọ́ máa níbi sallallahu alayhi wa alihi wa sallama lẹ́ni lọ́kún àbínà òtánà ayalẹ́yẹ ni àà ìdílọ́kún tàfẹ́sà fẹ́lẹ́sà kọlùmìtán fẹ́fì máa rahmatin mina wáyé lẹ́ntàlẹ́wọ̀ tó dé yóò mi náà فبما رحمة من الله لنت لهم ولو كنت فظ القلب لانفضوا لانفضوا من حولك وشاوروا في الأمر وتوكل على الله إنه يحق المتوكلين aláwọ̀ yẹn ni fẹ́bí máa rọ́ ẹ̀mẹ́bí mìíràn lọ torí ráàmà ọ̀la kà kí púpọ̀ yọ pẹ̀lú abínibí kẹrẹfà ọmọ níbi muhammadu wọ́n níbi muhammadu líńtẹ̀lẹ́hùn táàkì mẹ́rin jẹ́nẹ̀ tààrà ha wọ́n àbọ̀ ẹ̀ ìmẹ́rin jẹ́nẹ̀ rọ̀ọ̀kọ̀ wọ́n àbọ̀ ẹ̀ ìmẹ́rin jẹ́nẹ̀ tọ́bọ̀jọ̀ wọ́n àbọ̀ ẹ̀ wọ́n lè kúńtà fẹ́fọ̀n ó ìṣẹ́ akẹ́mdà jẹ́ ní first one ẹna kò kọ̀lẹ̀tí èsì ní pọ́ọ̀lù na ẹna ẹ̀dọ̀ ẹ̀gbìtì ẹna ẹ̀dọ̀ ẹ̀gbìtì ẹ̀ṣẹ́ bá àbódú kòjíra nẹ̀jọ gbẹ́jọ màtínà lìyẹnà tí ni ráàmà ọjọ́ màmá gba ọlẹ́ ló tún náà jẹun lẹ́múdẹ náà dùkọlẹ̀ bíẹ́nẹ́ kó àlù kẹmúdẹ náà kílèmù ráìtì ọlẹ́ tó mànẹ́hùn kẹwù kílèmù papò jágádúró ẹ̀ àdọ̀là bá ní ọ̀là àárín ojú kẹmúdẹ náà gẹ́nẹ́ lẹ́bà wọ́n láyò bó ẹ ìmàjẹ́ ti ewu ẹ̀ pàmò náà. a àìmà máa gbọ́wọ́ onágúnná àmọ́lìgà gbọ́wọ́ onágún a tó dábálẹ̀ ọjọ́ òwúra níbi tọ́bọ̀jọ̀ ìyẹ́ tààrà ha ìfẹ́ lọ́lá náàbọ̀ ẹ̀ tó dábálẹ̀ ọjọ́ káà níbi yẹ́ na dòrí ẹgbùgbẹ́rẹ̀ àtàbà fún àdùn múdàdùbàdà wọ́n tẹ́wọ̀ kẹ́lẹ̀ àlọ́ واستغفر وشاورهم في الأمر anibi agbowaye direct gbogbo ọjọ́ òun náà kìrì tẹnẹdúgì náà jẹ lèlè ẹnẹdúgì ní ilimi èjì àti gbogbo ẹ̀nà ẹ̀kọ́ jẹ́kò gbogbo anibi muhammadu ilimi kì gbogbo anibi òun ẹni ilẹ̀ nẹ̀dá àmà tabalẹ̀ tabalẹ̀ ọjọ́ gáàdì dùnún bí òyà níbi ẹ̀yà kí ọdún òkòlù mọ̀mọ̀ ló kẹjọ dùnkù yí amọ́dádó ẹmúdàdé yíò ṣáàwí rome pẹ̀lú amọ̀ ìyà máa bèèrè èdè máa tẹ́ àti ní ṣeré àyà ní mọ̀kọ̀dá gbólógódó rẹ̀ níbà ṣe ṣáwọ́ra bábọ̀ ṣáwọ́ra ní ẹjẹ́ bá máa ń tó dọ́bẹ̀lẹ̀ ní dúkìṣẹ́ ní ọ̀tọ́gbá náà bó ẹ ẹmọ bọ́ mẹ́yà káró yídá ẹ̀wọ̀n àmẹ́lẹ́ abájẹ́rẹ́ abájẹ́rẹ́ jẹ́nà ẹ̀nà ìdìbé wọn ẹni ìdìbé wọn ẹni ìdìbé wọn ẹni ìdìbé wọn ìrọ̀ yẹ jùkà ní gbẹ́gẹ́nẹ́ nẹ̀nẹ̀dọ́wà ẹ̀wọ̀n ìyẹ̀nẹ̀ ẹ̀wọ̀n olé ṣùgbọ́n tẹnu máa wọ̀nà nàìjíríà ọdún jẹ́ ọdún ìdámúnẹ̀lẹ́ إيه إيه تشاورا بامنا بامتوكو غزوة الحندق كان بيدال الصحابة يوم ما تشاورا أقول له أنا كاكي ما توما مكة في مدينة كي تعرفوا ويجين ومدي فيدو كاكا ما هو ربوالي مدينة كاكا وجي سلمان الفارسي إيبيون لي كان بيبادو شكالا وجي كما ما بقى تبادي tàbí bí ọdá kò ìjọdá ń gbọ́n tó dábálẹ̀ pàṣáwẹ́rò ìlàmù ṣìṣáwọ́ra pàwọn ẹ̀yà lánàrí ẹgbẹ̀dọ́lógún owó ìjà àbẹ̀kẹ́ ẹgbẹ̀dọ́lógún méjì máa ti wọ́n àyè ìbí tí wọ́n wà níbi kòkò ọ̀dọ́ tọ́yẹ ọdẹ méjì wọ́n á níbi sọ́nà láàrin sàràmàdẹ́ ubiyele ngoyo àwọn pe ko won bogi adubiya ni bi muhammadu de yani innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi en me ma de obi ogi jami mu'mini ama jube ki di imani hojo ko ni hojo abele fa idha kanu ma'ahu جو بيل دبان يا صلى الله عليه وسلم في امر جامع يا من يك يعني دي ايش kùyéjúlé ya máa jó kùyéjúlé àbẹ́lẹ́bà lẹ́mí ẹ̀zàhábò máa dọ̀mọ́ tánà fọ́mọ́ ìpòkòrò mọ̀mọ̀ló má kọ̀ wá ìyẹn máa wọ́n ya máa kọ́ àdọ̀ ìpòkòrò mọ̀mọ̀ló máa rọ ọdún yàtọ̀ ọgbọ́n àjọ́ ìpòdò mgbe ya mgbe ya méjì di ìmáàni wọn jókòó ní jẹun máa kú yeyó kíríkì òyeyó àtàmàtẹ ọtọ́bọ̀ ọjọ́ yóò máa yòyọ ìdì àmọ́ ìdíbọ̀nù kẹfìrì mẹ́rẹ̀ ti ti yòó lọ́gbà mẹ́lánìkó òyeyó àwọn máa ń yáwó jẹ́ àdínì máa ń rojí ẹni dúkì ní ìmáàni gẹ̀ẹ́sì ẹni súnà bá yá absent ọ̀rọ̀ àwọn òyeyó gbogbo mọ àkájọ ní ìṣú rẹ ọ̀pá kọ́nà ní ìyá nìta máa fẹ́ǹt ẹgbẹ́ ẹgbẹ́ tó máa kọ́ wọn máa èyí yọ wọn lẹ́mí ìrààrò àtàmádá àtàyẹ̀sà zínú máa kọ́ wọn ládẹ̀nà tánì kọ́ wọn tání síde mamizi ní gbàgbogbo wọn àníbi muhammadu ọgbẹ́lẹ́ máa mìíràn wọ́n títí bàárẹ̀ ẹmà mi reduce ti bùsùra ẹmà mi reduce ti baghdad ẹmà mi reduce ti kófà ẹmà mi reduce kónìgidẹ tọ́ medina ẹmà mi reduce ti gbogbo alkóda kìdẹ́ ìdúgbò ọmọ ti kó ọgẹ́rẹ́ ọmọ ti bẹ̀rẹ̀ rẹ̀ gbígbélẹ̀ tágìlẹ̀ bí àtàkpàgbò tó kàdí ní àgbàtókàtó ẹni kìtàgbò yé màbá rìgáàdì kìdẹ́ yìí ọjọ́ mẹ́rẹ̀ lónà àníbí ẹ̀nìyí alaykum bis-sam'i wat-ta'a wa in ta'ammara alaykum abdun habashi tọ́gẹ́rẹ̀ na tukọ̀ mẹ́mdẹ̀ mẹ́nẹ́tì máa kọ̀lá mẹ́nẹ́tì mẹ́tẹ́gà ní mẹ́gbọ́ jẹun kẹ́nẹ́gì jágbó yí mẹ́tẹ́ akọ̀lá mú mẹ́ mẹ́rẹ̀ gbọ́ mẹ́tẹ́un wọ̀tọ́ àmẹ́wọ̀tàlẹ́gbọ́ wa in ta'ammara darabati muda miri mume abudun ama arabu ke yo ewe wuli ẹni ni ọlọ́ bí sàmìrì ìdí jagbójú múlẹ̀ abudun adu apẹyọ ọ̀húnà tajọyọkọ ìmọ̀tọ́dìyànkù habeshiyun ugbó habasha ugbó ethiopia eduru kpọli anumọ ìsẹ̀mọ́ màdú ìmẹ̀dínà ní àdágójí mẹ́ mẹ́mọ́ kò mú bọ́lẹ̀ lọ́gbọ̀mọ́ dínì mẹ́ wọ̀láyà dínì mẹ́ yáyà ní àti ẹnẹ̀ yáyà mẹ́yẹ́ ti gbígbé lọ mẹ́hàmà nàbójí ní bá mẹ́ ànábójí kò rí gáàdì ìdúgbẹ̀ mẹ́lọ́gbọ̀jú mẹ́mọ́ àdúró ní bá mọ́ yáyà tẹ́lẹ̀ mọ́ yáyà تدبلوا فيك تمين مؤمنين لم يذهبوا حتى يستعزنوه ما كوانه كما دوبوله كانه تاني كده ما مزنيبا okujejo ma te won te ujejo yo ne ma te ujejo so ma te lo ujejo ame akaro jita abala dini ari abale kana kamao kayo gole kan watiyo mbiki womale máa kọmọ̀ tàbí wọn tẹ́lìdì ní púpọ̀ wà níbi muhammadu àbẹ́kì àpẹ̀kọ̀ bẹ́ adọ́lọmọwọ́nì òyí máa tókù máa dẹ́ máa mọ́wọ́n dùmájà anána máa tókù máa tẹ́ máa gbẹ́yàn ká máa tánánà ọ̀nàrẹ̀bùlù tókù máa tẹ́ máa gbẹ́yàn ọ̀nàrẹ̀bùlù máa mọ́ ọ̀nàrẹ̀bùlù ẹ̀ سيدنا عمر يعني كفانا بالإسلام إذن لا نبالي بما قالت الناس ojime ka ndekwe islam ojime le bo ajo ko abo me e ka ku e dole wana de we jana go ina dole wana ngba mo te gina go bele o e ma e bo do mo la ru bele ku bele ojime tu ka ma ndekwe islam ele ba ma jore so is excellency his royal highness member of of Senate, member of National Assembly, kìsàmà kọlà dákì tó kọlọ Nàìjíríà ń gbé láti ní akẹ́dí masalasi kéèkó yamẹ́ kálá rámàkà ọmọ ọdọ́ mẹ́wúrẹ́ ní ẹ̀ka tọ́gbọ́n ọ̀hún mẹ́ iye mẹ́jà nẹ̀dá òtì spíkà òyí mẹ́ò tó parí spíkà mẹ́rin kakó were honorable member of house of assembly alright am I exaggerating nínú bẹ́ẹ̀kì ní ìmáni sẹ̀nẹ̀tọ̀ ọ̀nà tó kìí His Excellency, gọmọ̀nà ẹni dúkìtẹ́ ní ayẹyẹ ni lẹ́mìyàn zahabu máa kọ́ ànẹ̀ bẹ̀mọ́sára tẹ́lẹ́tẹ́. Hátà yẹ̀sà àzínú ká tí kí màmí sì ní gbàgbó gbérú ẹ̀wọ́ àdébì, ọ̀rọ̀ ẹ̀nà kì ṣe jú ẹ̀, ọ̀rọ̀ ẹ̀nà kì gbogbo tó wá kọ́ mọ̀ ẹ̀ náà mọ̀ Àmá, ubéèkì àṣàṣọ́lá ilé kìdẹ́ màá lè bọ́dà kìdẹ́ ẹ̀wọ̀n ṣọ́ àkọ̀ọ́yé máa. أولئك, أولئك الذين يؤمنون بالله ورسوله أولئك أولئك ما بجهته إن يتقوى مغمما بأيه يني ما بجني قبوي تما يتدو يا رمالي أولئك الذين آمنوا بالله ورسوله àbẹ́lẹ́ àmàdùgbékìtà di ma ni wọ́n lọ́kùnrin jẹ́ kọ́ọ̀dọ̀ tó dẹ mẹ́lẹ̀ ògbókì kọrin náà wọ́n níbi mọ̀hánmọ́dù ma ó wá bí ìzì ní kó gbó ẹ̀ẹ́bà ń aláwọ̀ níbi ojú bẹ́lẹ̀ ẹ̀ nìyí فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله, غفور رحيم فإذا استأذنوك لبعض شأنهم شوك موابز نفوقك من مجلسك ما ذكرت لما من مجلسك ما تفسير لما mẹnu méjèlì sí mẹjá ní fún ẹkọlọ mẹkí makarasi mẹ alùmẹsí mítì náà bèèrè kàtí náà yọ bá ẹni ìdí rìgáàdì mú yẹ yóò lẹ̀ sí àdì rìgáàdì mú wọ ẹni ọ̀tọ́bà tí wọ́n mìí ní gbàgbó gbéwé rí wọn yọ akamá níbi a sọ́lọ̀ wọ́n aléyìí wọ́n sọ́lọ̀ yẹn ni farazin fẹ́ẹ̀sẹ̀ sàzẹ̀lúkà ń dé màwọn gbèsè ní kú bọ́ ẹ lè bá ń fi sàníyìn tó dúdú ní ọ̀rọ̀ ẹ́ ma kàdídọ́gbà ma ẹ́ ó yà máa sọ̀rọ̀ dí ọ́fíìtò lẹ́ ma ń yàrí tomato ma lẹ́ ọmú tomadági mẹkáníkì mẹkáníkì àkàkẹ́ ọ panel beta ọ̀nà yìí ma pàkó jákàdógó ma tó kọ́ lákàdé yéèyí ní òun ẹ̀yìn adọ́mọ̀ sáàkì ma ẹ̀lẹ́ ka ìyàmú bí ní ọlọ́run lẹ́yìn tánà ọgbà àwọn ẹ̀kẹ̀jẹ́ náà tọ́bá ma fàázín lè mẹ́ṣẹ́ ìtàmínà bízi ni mú ẹ̀mẹ́kì rẹ́gbẹ̀ẹ́ hù sọ̀pàkọ́ mọ̀dá bẹ́ẹ̀kì gáàtì mọ̀ yíjejú mọ̀nù dúnyọ́lá màmá wà kàmúrò tí àwọn tẹ́nà ọ̀tọ́gbà ẹnẹ́kì jàmíìrì yìí bẹ́ẹ̀ni ẹnẹ́kì wọ́n rẹ̀ ríjú ní àwọn bízi ni wọ́n mọ́ta ẹnẹ́kì má rẹ̀jú náà káì má kúrántì wọ́nì ilé kìíní má ni yá wọ́nì ìmọ̀ ni má ni yá òkú elóhàlò ìwẹ̀jú pọ́nà wọ́n ẹ̀rẹ́ náà elóhàlò rí ìnímá ní ìdóhàdóhà àti nímá ní ní ìdóhàdóhà ẹ̀ndẹ́ ẹ̀kùnmẹ̀ òun kí gbọ́hùn kẹ́kọ̀ọ́ lè jíjí mìíràn ẹ̀ndẹ́ kí àmọ́ ẹni èèyàn náà ti pè yíṣọ́ lè mà mẹ́rin ayẹyẹ ẹ̀kẹ́rẹ́ ìlú tí mẹ́rin jẹ́ pé mo lè jẹ́ bàbá pẹ̀lú lọ́wọ́ mo lọ ìgbéǹkì wá tó kùdúbí ọlámáwẹ́ táàmà pé yìí ní gbogbo ẹ̀yìn máa ń kọ́ àná alọ́ ẹ̀wọ́n bìdá ara máa kọ́ àná alọ́ àmọ́ àmọ́mdàlí due process tó ń wàdùkúlí due process rẹ̀ kẹwẹ́ àyẹ́nà ọlọ́rọ̀ ọmọ ibà ẹ̀nà ọlọ́rọ̀ ìmọ̀lẹ́ ọjọ́ ìmúnà gára bí tẹ́gbẹ̀tẹ́ wẹ́nà tọ́gbà bí gára obìnrin ọjọ́ àṣùmọ́ àkàmàdà inna Allah ghafurur rahim ẹni kí ọ̀nà dọ̀bí òun ẹ̀nà báyìí ọmọ ẹ̀nà báyìí àjọ ẹ̀nà báyìí wọ́n máa jẹ yìí ká pẹ̀kùnrin tún mẹ́lẹ́kùn mẹ́wàá kọ̀lá nílẹ̀ tàmáyé ló lẹ̀lẹ́kùn yẹn ẹ̀ẹ́dẹ́ máa mẹ́lẹ̀ tí pọ̀ bẹ̀rẹ̀ adama kọwàá bẹ̀díkà lóòkè ààrùn akọ̀ọ̀nà rẹ̀ àdánwò ana àbí jẹ̀tí omi gẹ̀dẹ̀gẹ̀dẹ̀

fire who bless kò yẹ́lẹ̀ mí bí akẹrẹ bá níbi èyí sọ́rọ̀ tó tẹ́ ọba ẹgbà gbogbo tẹ̀bó ká wá ohun bó ká wá gbèsè ní ẹ́ máa wá gbèsè ní ẹ̀wọ́ àbí jẹun lórí ramona ló tẹ́rà níbi àti ní jẹun bẹ́ẹ̀ bá wá gbèsè ní brazil lè mẹ̀ ṣe ìtàbí náà nínú àníbì ayá dìzì ní lẹ́mú bẹ́ẹ̀bọ̀ inú ìtẹ́ screen magan ojú bẹ́ẹ̀lẹ̀ ọjọ́ ni afọ̀lọ́wọ̀ àǹká àníbì olúgbò ìlídíò process àfẹ́kí ìlídíò process túbọ̀ ìlídíò process yìí àmọ́ni yìí ni ó kì dúdúdúdú yìí ìkẹ̀dọ̀

kọlá máa kọlá yóò jí máa ṣáṣe ọjọ́ ta kò máa nílé muhammadu bìtìkọ̀ ìjàdé yóò bí jàdìjà tó pátákì dé yóò ẹ̀rùn lórí ọgbà rẹ̀ àpàlọ́ àwọn àǹkà ọjọ́ ọmọdé àbúdóbádáwẹ́ ìrẹ̀dá àbúdóbádáwẹ́ tó dẹ̀wọ̀n ọkùnrin ẹ̀kẹ́dẹ̀ ìrẹ̀dẹ̀ ìrẹ̀mọ̀ náà yìí follow a due process ẹjọ́ screen àmúnẹ gbọ́mọ̀ ẹ̀ اللهم نغضب عليهم لما أذنت لهم قبل جديد النوم قبل جديد النوم بابي àníbi ojú rẹ̀ àtijọ́ jọ́rọ́ rẹ̀ ohun ọjọ́ àríká kàúntà ní ẹnkà níbi àlẹ́gbọ́n ìjẹ́ àgíní ipa azín lè mẹ́ ṣe ìtàmínú wọn wọ́tàfẹ́rẹ́lẹ̀ ọmọ غفور رحيم أي إلي الدبة كابن آل لا إله إلا الله بوجني إيماني نما بيجي تما ما تقولوا بايا إنبا society ma organization duk mefomu itejau ìṣẹ̀yáyà ìṣẹ̀yáyà ìṣẹ̀lúpo ó yí mẹ́ta máa lóòrò alọ́mọ́ àmúyọ ní

kí alùdébù ṣohun yàádúyeyu yà àyàdúyeyu ọ̀hún dúkì dáná yàgbèrò bábọ̀ olóòlé àdáná àbọ̀wọn ẹnẹ dúkìá tó kéde òun ẹnẹ dúkìá mísí àkọ́wọ́ yeyu rẹ̀ mẹ́ẹ̀dọ́mọ ẹnẹ dúkìá tó kéde òun ó nà rí lẹ ilé akọ́nù zìrí ó yìí ní kí àwùjọ àdá kó nà gáà rú oye ọjọ́ ọgọ́ta yọ ọmọ ẹgbẹ́ òkèlì gẹ̀ẹ́sì akẹ́lọpọ̀ ọjọ́ kẹni méjì ní jẹ́dẹ́kọ́ pàmẹ́rẹ́ ajé alàálẹ́ pẹ́ ẹ̀lẹ̀lẹ̀ ọ̀nà àkàjẹ́ ẹ̀lẹ̀lẹ̀ ìjẹ́ pọ́ìsì sáàkì rọ ẹ̀yà mú pàbẹ́ tọ́ìlẹ̀tà sínú dẹ́ọ̀dẹ́ ọ̀nà ọ̀nà bíàbíàbíàbíàbíjàbíjàbíjà ẹ̀rọ mẹ́rin àìmídìí nìgidẹ́ àjẹjújú òtítà láwọn ẹ̀rọ ẹmọ́lágbáyé torílẹ̀ amir òye yóò dú ẹni dírú gòkè àwọn àpìlì ní ogbó ẹ nílẹ̀ ẹwà pàdàdún agbàrò agbàrò ẹni ìyàn ẹni dírú ma kẹmù dúnmí ọlámá wà àgbí lèmẹ̀ṣí ìtàmínú ìgbẹ́ ti hìdáyà rẹ̀ ó náà wọn ló ta gbòwá ìdọ́nà wọn ká gánì kano gana akati mite mkosia damaka chadini aki ayo he ele domo arodo ya ya kidoba ay ele ti terbiye mune discipline allo muno yoji unila mako ayge mshona kona arkona bumani biha muhammadu sallallahu لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمنه أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم الله أكبر ekita ṣe tarbiya mu ne ti tɔ wọn yɔ wọn do wọn rɛ ìtòlú yíwú bí dúró kàdédé gbɔkú bí àná wa but ekita yàrá yà ti ta kíbi ee maleba ne bi muhammadu mẹbẹba ima ne bi muhammadu ee bẹba ima bi muhammadu lẹyìn nga ekita yà kọkọrọ yíwú nga láwa kà òbí kìtà nàbí yà ẹnlẹmọ mọmìnú náà. yere a aaa lea oo aụ ee a du'a ugbapo na duwe azara la morule yuju malule baya ipapo la taj'alu du'a ar-rasul meki mudo onisho yoki adome kidume odome yawo ide kware ni ti agbojali medodo ile dabodo ẹ̀ẹ́dẹ́ka ọ̀làmúnẹ̀ dúkìdé ilẹ̀ ìpapọ̀ ọ̀dọ́ ya níbi muhammadu sallallahu alaihi wasallam mẹ́dú dẹ́bùdọ́ president ó yà nẹ́mẹ́lò mẹ́dú dẹ́bùdọ́ àtàmẹ́lò mẹ́dú dẹ́bùdọ́ olóòrùn ilẹ̀ dúró ọ̀nà kàdẹ̀ ọ̀dọ́ kà níbi dọ́mẹ́ sọ̀nú méjì ọ̀rùn ẹ̀dẹ́ kà níbi ẹ̀dọ́ pàá ẹ̀dùrùkú ọmọ yà kí na am. ṣe ìfìjẹ́dà rẹ̀ tẹ́gà níbi tẹ́ ọ̀dọ́ ẹka kí nẹ ám àníbi bí sọ̀hábí ọkà ìjẹ́ ìdẹ́gbogbo ìrúkọdò yàbí lè kò dẹ́rùn pẹ̀lú ní ìgbà máa jẹ́ yẹ́rẹ̀ ọ̀rùn wẹ́dẹ̀ yẹ́ ni ẹ máa kọjọ́ ka ọmọ ìkùrá ní ẹ́ kàkí yọ́ lè dínà àmàlù ẹ́ èyí sóràtò استجيبوا لله ورسوله إذا دعاكم لما يحييكم mẹjúdọ̀ yọ́kọ̀ orú jẹun jẹun màdúmẹ́ ọ̀dọ́ wa jẹun ìyọ́ mẹ́ ọ̀rẹ́ ilẹ̀ mílànà kọ́ra ìyọ́ ọjọ́ náà ide mu adome adome je emma ebo emma da ya ko gela le kem emma nalam ado yalam da ya boyo ya ma correction ne boye ka ke ni ni ande bi u do do eh ma du do ya ni bi ja jin ti ti jo ndo ke de ti de ke je o mo ne isata piye دبل الجويبي أدب المفرد إيه إمام البخاري ماي أبنا آه فتح الباري الشرعي صحيح البخاري دوغي حديث الجريج جريج كي ينادو دو كي أجن عمي وصلاتي ìkọjúdọ́ káì ọ̀wọ́ ayọ́mídọ́lẹ̀ kejúdọ́ yẹmílẹ̀ ìgbójú mọ́ àwọn ìgbọ́jú dọ̀rọ̀ irun mini ọ̀nà iye wọn ya ìmọ̀mí kò kí wọ́n dé ọ̀rọ̀ ìyá ni òun mi wọ̀ pẹ̀lá sí iye mi kí ní nàbẹ̀ kọ́wọ́ yóò jẹ́ àyàn mi tó lè gbọ́jọ́ dẹ̀ káì wọ́n ló sọ́ọ̀lì yonájí rọ̀báwò àtọ̀ sẹ́nàbí wa léjú kọjọ́ òun dẹ̀ ejú dọ̀yọ̀ ẹgbójú mọ́ ọdọ́ yẹn mílẹ̀ ọjọ́ kẹta ọgẹ́lẹ̀ ohun iye ohun ọmọ èmì náà dọ́ gbogbo ọjọ́ mẹ́ta kò náà lè lólẹ̀ wá dọ́mọ mi yàkọ̀ ojú dọ́mi kó máa jọ ọjọ́ ìpìtì ìrìn ẹlẹ́mọ́kà yẹ́nu ọjọ́ mi pìtì náà máa jọ́kọ̀ọ́dún kẹrẹ̀ bọ́mọ mi yomi juraizi agun nnami yahudu adama amajana ilo bitikiti mala ilo lama bitikiti juraizi gana duwa woyi wa kele ogagiji limino soko oyo lo tibada lo mbegi yeo ajo dubu mbegi yeo ayo kibini ajeun tamajini la ilo juraizi àìrọ̀ ọdún màtítà lọ́mà máa yìí máa wọ́ ọ́la lóò àmọ́ ọ̀pọ̀ ọjọ́ kí irun múdàdó mò tí ọ̀hún kọjọ́ kí máa kàyà máa jọ́kọ́dún kẹrẹ̀ bọ́ kọjọ́ lẹ́nuwé àtúwà ńgbò máa rodún ajọ́kọ̀ kèrè ajọ́kọ̀ kí kò rárú ọ̀rọ̀ amúmẹ̀tẹ̀ èèyàn kó rẹ̀ ojú orú bí gbogbo ojú bí ojú àpẹtẹ gbogbo ojú gbogbo tó yọgbí ojú ojú wọn gbogbo yàtí kẹtẹ nẹmọ rẹ náà rẹ sí ayẹkẹrẹ bá dọ ọyọ yìí àìjọba pé kálámà àdọ ọyọ tètè yìí zòrèjì tètè yìí àìmá tó yìí ní eyín ìkì kọ́ ọ.

yang duit orang tuh terpulang dulang duit cepat aku cakap tu very atraktif oh no bilang Ya, mana pasti ya kami mulanya no kan ada batu gitu jadi kalau dah biuri sudah jauh pergi enak aku dah punya ya Allah tuh dah ngene gitu eh, ya aku kan ngene gitu tuh jure satu yo jalan gitu ini ya wan ayah jule itu juga ligidolama erere matukuka dolama matuluka munu munu munu munu munu maguru iya alaka iya mudukola kokono bile waya tiko kikwa kono bile ya mudu ẹ̀dẹ́rù gidẹ́rù rí ìyàrá ọmọ bí abíyà ọmọ bí dáàmà ìdóòjì na malami bibiya malami bidi a malami abira ero e, e, kako nganya jizure jujalame ame kamel kamel dame ni mata jizure jile dama yamewa kama udele onga kujajalame ki ongela mija ile kijo mba matugu amatugu ma ko eta pabie ngami jale ile kijo àmà kún ẹbí àmà bẹ́lá máa ń dàkọ́ ẹ̀ abẹ́lá máa yọkọ̀ kìjọ gbótó máa yí máa dọ̀rọ̀ gbótó máa ká màrúwà adòpìlà ló máa wò ngbólẹ̀ pàbí ọmọ pàkólà bí ẹkọ́ tó yẹ́ dọ̀mọ́ mi ọdọ̀bẹ̀lẹ̀ ti fi ọmọ yí yà múdòdó yẹ́ ìlú ìyòwó ní ìwò rẹ̀ ìwò ẹbí ọmọ rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ẹ̀rẹ̀ rẹ̀ ti máa ọ̀nà

ẹ̀rẹ̀ rẹ̀ àmì jẹ́ àyèlé àmà ìmájèrè òbí ẹ̀pá gẹ́ẹ̀dì ti yóò ọjọ́gbẹ̀bírù ẹlẹ́wọ̀gbọ̀rù ọjọ́gbẹ̀bírù ẹlẹ́wọ̀gbọ̀rù ọ̀pọ̀lọ̀ jíadẹ̀ ẹ̀yà mi jíadẹ̀ ó jìjì rẹ̀ jù nà máa lò ọmọ jẹ́ ẹlẹ́jẹ́ ká máa gẹ́ẹ̀rẹ́ pọ́ọ̀nà mi ni máa yọ ọgbọ́n ìrọ́lá máa bì gidigidigidigidigidigidi yóò pè gbogbo ẹ̀wọ̀n kò iná ní sọ́rọ̀ mọ̀nàmú kóòjù rẹ̀ ìdúgbẹ́dẹ́ láti àtẹ́nẹ̀ mùnáfikì owó ẹ̀mú tó wí nílá ẹ̀ẹ́kà tẹ́sì sùtá yìí ọ̀ọ̀gbẹ́ni ni mọ́lẹ̀ ẹ̀jẹ́ mọ́lẹ̀ alájí abáka kékeré dọ́lọ yíò adọ́jọ́ ìpàwọ̀ yí kí tánẹ̀ pàtẹ́ yìí ẹgbẹ́ ojú táì ẹlẹ́kẹ̀ àyíyàn rẹ̀ ẹ̀rọ onídàbòròmà yóò jí kókọ́rọ̀ ní ọkùn náà ti kí ìlàgbà ẹjẹ́ káàmà na mẹ́lẹ́wẹ́ ọkùn omi kéjọ mọ̀lẹ̀ kẹ́kẹ́ ẹ̀rẹ́ káàkà máa lẹ́lẹ̀ ìlàgbà ó yí pọ́ọ́bà ẹ̀gbàmàdì zureis lálẹ́wọ́ ló ń kó pé kàmájọ́kọ bẹ́ẹ̀ àgbà àmájọ́kọ àwọn tòkè zureis àmà àwọn tòkè zureis kẹ́nà ẹ máa lẹ̀yìn náà bó na yìí ńlá máa yẹ́ yìí zureis ló mú tó yàpọ̀ ọ̀la yóò ní máa dúró gbó inú ẹ̀hùn lẹ́kẹ̀ sí ọ̀dọ́ múnúgbẹ̀lẹ̀ múnúgbẹ̀lẹ̀ wá kánú wá kà máa bẹ́jì máa lẹ̀ aṣọ́pọ̀ àtiwájì kẹ́ akámàjẹ́ ní ọwá kan ayáwó bí o mẹ́ múnúgbẹ̀lẹ̀ adúnwéwò ẹ̀nẹ́kìlò ní bí ọjọ́ ọkọ̀ ẹ̀múdúnwéwò orúkọ kí àbí ọmọ dáná ẹ̀ yóò mú ẹwọ́ mọ́nà màjọ fi ó problem amẹ́tẹ̀ bàmú yọ ọ̀dẹ́gbẹ́ méjì ìmọ̀ kúrò àtẹ̀jọ́jú yọ ọkọ̀ mẹ́rù yóò ní ọmọ ẹni jàjẹ́ ọjọ́ ọmọ máa lò sí ọ̀nà kà miraculously pàtẹ́nà kẹta táwọn ti anẹ́wọ̀n rẹ̀ ẹ̀nà báyìí nà báyìí kẹta gbóòrò ìyẹn nà báyìí òun yẹn ní kẹ́ẹ̀dẹ́kù ẹ̀ẹ́dùn mọ́lù ẹbí ohun ewu tàbí ẹbí ohun ẹni ẹlẹ́gàdáhùn. Ẹsẹ̀kùnmọ̀ pa pàwẹ̀ ìpayà yàn wa, bọ́ọ̀nà lójú lójú lójú, yí màtà ìdẹ́hùn olúgidẹ́ yìí, àpò sínú sínú máa ọkùnrin lórí jẹun tó padà wọn àwọn ìjẹbẹ́ ò ẹ máa bá wọn léwà ọ̀tá àwọn ìjẹbẹ́ àjẹ́lẹ̀ padà ìjẹ́lẹ̀ àjẹ́lẹ̀ wọ́n ọ̀nà tó mú mẹ́tọ̀ kúnyí ẹ̀bá àmáyínádó kúnyí ìzínárì náà àmẹ́ná máa lè òyìn rẹ̀ kan ikọ̀ zurẹ̀ ẹnu ọ̀la kẹ́kà àwọn ọjọ́ méjì àákùnrin yí ẹnu ọ̀la mìíràn kàwọn ẹnẹ dúkítà bí á kí àgbọ̀gára gbogbo yẹun ẹnẹ dúkítà yá mẹ́rẹ̀ ní yóò gẹ́gẹ́ àpòndẹ̀ gẹ́gẹ́ àpòndẹ̀ kí yé mi wá dúmi tó gbogbo ọjọ́ mẹ́ta kò má yẹn ọ̀la kí yé mi kàbọ̀ ní sí nìbọ̀dẹ̀ á máa dùn mí dáa kí ẹnu ìjẹ́ngá máa yọkọ̀ máa ejú bí ojú àtúkàtà ẹ̀wọ̀n kìkàlẹ̀ ìjẹ́ ìmọ̀dúnmídáná máa yọkọ̀ láti ní kàlọ́bẹ̀lẹ̀ ọjọ́ bàtà iye ìṣìkúra ní ní ìtìtẹ̀bá jẹ́ ẹ̀dàdọ̀ ọgbọ́nà gbogbogbò kò ní dákùnmọ̀ àkábí wọn tẹ́jẹ ìwọ̀n òkùnkọ̀ pẹ́pẹ́ oyíhun ìyàjẹ́ ẹ̀gà yẹ ẹ̀dà pọ̀ ọ́rá náà wẹ́ẹ̀ta oyíhun kọjọ́ tọ́dábálẹ̀ nani mẹ́nu ọwọ́ bí ajẹ́lẹ̀ tọ́ ọwọ́ náà bí la nígbà ń lọ ọwọ́ fẹ́rẹ́ là ètò pẹ̀kọ́ náà kí yú dọ́ iye bá tán tó dọ́ ọwọ́ fẹ́rẹ́ là òun páyó tọ̀wọ́ náà bí la àmọ́ nígbà ń lọ níbi muhammadu dẹ́ ọdọ́bà nẹ́sì òye gáyà kàkí ń àdùkùdọ́ yá níbi kì dọ́mẹ́ mẹ́tù kí àgbàdé ọlá mẹ́kúnlẹ̀ gbódá mẹ́rin àkúdọ́ kàmá dọ́là mẹ́rin dùhá àrọ̀súlì kò dọ́kà níbi dọ́mẹ́ dọ́mọ́ ẹ̀ àwọn ọmọdé òdọ́kà mi dá níbi muhammadu mẹ́tọ́lá òdọ́kà mi dá níbi ọgọ́kà mi àmì adọ́là mẹ́bà mẹ́ kí dá níbi muhammadu àbálẹ̀ àmẹ́yà mẹ́ àbdùmúmi lè ráhádé ẹ̀ ẹ̀dẹ́gbó àájá fọ́rùkú ọdún àbùmọ́rún náà mẹ́ tó kò sáré alọ́ tágàdá iye ẹkọ́ jẹ́ ọ̀nà mara mẹ́mọ̀ mẹ́ni ẹni dúkẹ̀ yá kọ̀ rú ẹ̀ àdírẹ́sì ń sọ́sẹ́yìn jẹ́ ọdọ́ ẹ̀hún lẹ́ọ̀dọ́ pátákẹ́ ẹ̀dọ́dù ọ̀fẹ́ kì jẹ́ ọdọ́ ẹ̀hún lẹ́ọ̀dọ́ pátákẹ́ ẹ̀dọ́mọ́ yóò dùn mí kẹ̀yẹ́ pàtàkàdà ló ní ọdọ́ ẹ̀lẹ́dọ́ ẹ̀hún bù mọ́ àtàmà níbi muhammadu yà pàtàkàdà ló ní rome yẹ́rùkẹ̀l abi àdírẹ́sì lè yẹ́ ni àbí ní rome àwìn rúm àbí àdírẹ́sì rí ẹ̀nà gbogbogbò ẹ̀yà kìlẹ́ta rí gọ́gọ́nà your excellency ẹ̀nẹ́ká gbọ́ ọkùnrin ìmáni na mẹ́ ojú ẹ̀tọ́ ọjọ́ mẹ́rẹ́ ojú mẹ́rin gbé makamana dé ní ẹ̀dẹ̀ ní òwe ẹ̀nà ọgbọ́ ẹ̀yìn ojú gọ́gọ́nà dọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ ina duka zo kuma meni tana ki so taka dangi je oyi me ko zo dun ngo educational background title ki na educationally iti doctor ki te aki eu do doctor ina vai si professor ki te professor ina vai profundo mai kama bangi jengi si ustaz eu do ustaz ina vai لا تجعلوا دعاء الرسول كدعاء بعضكم بعضا بعضكم بعضا وكما ما دولا مين مين ما قال ما قال نبي يا رسول الله يا نبي الله أدقى على يا محمد أيام دي كوركشن ما بو بنو تميمي ma fi roko yamawa ma diresa níbi ma ọlá ma pẹ́rẹ́ ní ọyà níbi ka gbogbo yẹ̀lẹ́dẹ̀ ní gẹ́dẹ́ ọyà lẹ́fẹ́ gbogbo àwọn iye ìjẹ̀fẹ́ lẹ́ẹ̀lẹ́wà ní àwọn ẹ̀rẹ́ ìjọpapọ̀ ẹnà ọgbẹ́ ìwẹ́ ló tóbi ní ọ̀rọ̀ ẹnà ọgbẹ́ ìwẹ́ ló tóbi ní ọ̀papọ̀ màrẹ́ mà gbọ́ yá muhammad yá muhammad ẹ̀kọ́rọ̀ jẹ́ دورك أن أعطنان بني تميم نريد أن نراك ونتكلم معك أعطوا بني تميم يا دمي أعطيك أطلبوه ẹniyàn mọ́nà kaba ẹniyàn mọ́nà kaba ọjọ́ ọmọ fáyà kó yálẹ̀ wá ní ibi tóra tó alìkòjúra yẹni ọ anẹ́bìgì náà gbọ́rẹ̀ dọ̀wọ́ parí ẹ́ ẹ̀dọ̀ níbi iná tàbí ẹ̀dá lè reaction ọjọ́ rẹ̀ rẹ̀ mẹ́gáníkó ẹ̀rẹ̀ rẹ̀ wọ́n jẹ́ ni iná lẹ́dínà إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم نعم. والله غفور رحيم الله يعني إن الذين ينادونك من وراء الحجرات قسيا ونبي, ونبي محمد صلى الله عليه وسلم إن الذين ينادونك àbódúkìá dẹ́ ọ̀dọ́ dodo ẹ̀ pàápàápàá mi wọ̀rọ̀ ìjọ́rọ̀dì lùbí àmọ́ ọgbà oyin rẹ̀ yìí lùbí ọgbà àbùkẹ̀kùn yóò yí ẹ̀ kìsùbí àgùlẹ̀ máa dodo ẹ̀ pàápàápàá ìmọ̀nẹ̀gà ìdílù yìí máa ní ìhù dàbí ẹ̀ ìwẹ̀ máa fẹ́rẹ̀ tó àkọlẹ̀ ọjọ́ àdúrà níbi ìbílẹ̀ ẹ̀gbọ́n mi jíjẹ́ ẹ̀dà kúrí yìí àtẹ́rùwó lẹ́yà àkìlò òjì ilẹ̀ maka mọ́tòdé ibi ọmọ ma jọ wọ́lẹ̀wò annáhù orí tí a fi náà máa ń fa sọ́bàwò mamá àkúlé dọ́bá hátà dákọrọjà ilẹ̀ yìí ma wọ́n pẹ́ pàpọ̀ ẹ̀kọ́ òdùn wátámakò lómi ọlá máa rẹ́fà lẹ́kẹ́

abọ́lọ́gbọ́ ṣe pé gbóre ma ọ̀pọ̀ rahim tíìmù ilé ìmá na àpò méjú kàkẹ́nà ilé ìmá tí ìlà kẹ́kẹ́nà kọjọ́ sọ ọ̀gáwàrà mẹ́ ọ lè yí rẹ̀ mẹ́ yí rẹ̀ kàdúkọ ẹgbù máa ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tọ́dẹ̀wù wẹ́pẹ́ sí àkọ́rà yá àmàbá ní ọdún kà máa kò yí sàábẹ́ dúkìá mẹ́ ti kùrá nìkan máa lè kọ́ nínú ọjọ́ ẹ̀sà abẹ́dọ́ fásitì àmáyẹ́nìkẹ́ tàbí ṣe fásitì ìrìnàjẹ́lẹ́kẹ́ mọ́bìnrin ẹ̀jẹ́ kámọ̀ ọjọ́ yìí wà ló ní àwọn àtàkì ọjọ́ yìí wà ló ọjọ́ ẹ̀kà járí kọ́kà mi múlù yèdí bí àmọ́ bàbá bọ́ níbi mo sánà torí lẹ́kọ́ ní ti kọ́ṣọ́ kàtó. wọ́n kẹ̀lẹ́ àti ẹjúkọ̀ ẹ̀tẹ́ kẹ̀ẹ́dẹ́ fún ikùn ẹlẹ́ ẹ̀rẹ́ bá ẹ kẹ̀lẹ́ kùnrin kékeré òun wọ́n máa fi bẹ̀ẹ́ bẹ̀rẹ̀ jọ. olùlù asmi fa olùlù asmi mina rọ́ọ̀sì. òun idé òkú kàyà máa débi kọjú àkàrà níbi ẹ̀ muhammadu bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀. فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نار أما غناني هو نبي محمد صلوات الله وسلامه عليه واصبر كما صبر أولو العزم من الرسل máa kúrìdó dábúgbúrú kàmí olùlásìmì àbẹ́gì lòwòwò àtàdẹ́ asmi àbẹ́gì dàkúrí yáàjì kókó tàbálẹ̀ tó na ìrọ̀yọ́ àǹkẹ̀lẹ̀ búmá ní kẹbí ẹnú gbogidẹ̀gẹ̀ bí ẹ̀yìn ẹ̀ tó dúkùmà tó ń jẹ́ ìrọ̀yọ́ gbàgbé lákòókò kò bí rẹ̀ dùn àmì ní gbọ́rọ̀ yọ́ mímọ̀ àgbélé lẹ́dà lójúmọ́dún ìmúdúdágbó yí kọ́ rẹ̀ ìmúdúdágbó yí òfin rẹ̀ ìrìnsúrẹ́tò àzá máa yẹ ìsúrẹ́tò ṣúra ọjọ́ ayásọ́yà mímúlò ráfíní ó yí àníbi mọ̀ọ́mọ́bì àjínibdọ́gbò láti dódó fẹ́ bọ̀ tó dẹ̀hùn ọjọ́ orúkọ máa nìkàkí ìdàgbórí dábàrùkà múlò ráfíní mínà rúsílì dókù ìjẹ́ máa kó lè lẹ́dọ̀ ìmẹ́dọ̀ ìyánà ní máa kó lè lẹ́dọ̀ mẹ́mẹ́lẹ̀ àkólélẹ́kì dúnyọ̀nà dábàrà kọjọ́ ẹjọ́ ní ìrì distinction ní ní wọ́n kó tọ́gbà wọn má dá ẹ̀tọ́ bá wọn lẹ ọjọ́ mọ́ òdòdàgbòjì ọjọ́ ayẹ́kọ́lá mẹ́wọ́n lọ́la fún ìyẹ́ ní mọ́ yẹ́ ni. وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم نعم وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا يعني العزم وجاك الكوري عما يوجد الكوري كل الكوري كما ma wọ́n yà lọ́kùn orílẹ̀ abọ́jọ́ ayá tórí ma yìí ẹnà ní dọ́dọ̀bá yẹni minka káàbù gbọmírì ká the pronoun is referring to who to prophet muhammad sallallahu alayhi wa sallam ẹnà rọ́nà wọ́n mi nú in lókè dọ́dọ̀ dòlímẹ́ lákìdẹ́ yìí jẹ́ wo ibrahim anibi ibrahim àti tẹ́gbùdọ́ ewu bọ́ àmà káàkiri ìtẹ́nu mẹ́nu lálẹ́ agbókè kẹtàpílẹ̀ sẹ́ni àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹ̀ẹ́kọ̀ ọ̀dá ẹ̀ẹ́kọ̀ òkúta kọ́lọ́kọ́kọ́lọ́gbé ló ewúwo ní lẹ́rí àlọ́ kọ́lọ́gbà pọ̀ ìyá tí mú ìkọ́ ajá ní tó lọ́yọ́ mọ̀ bìsúlù láfẹ́ mi yẹ́ kẹta وإبراهيم ما وموسى بنبي عيسى نبي موسى gbogbo kìfìrà àwọn àdọ́ ó tó lè rìpítì ìkùránì ẹ̀gọ́ dèbí méjì ẹwì gbogbo kìfìrà pé fìrà àwọn anábì ibrahim ó dé on 72 places kìdé rìpítì ìkùránì then tánibì yìí Isa, òun aṣọ olùrọ̀ azmi alẹ́ yọ pàpà pòlò ọjọ́ ń dókẹ́ rẹ̀ pọ̀. Gàlùkù bó ń dó orí lọ náà, ìyà jídàdì ọ̀rá ìhùn dó, ìyà nínú àyà jídàdì dó. Lábọ̀ lọ́dún tó jáde ló, ọjọ́ mú orí ń gbèsè olù azmi mínà rọ́sílẹ̀, anábì Isa, anábì Musa, máa gẹ́ náà ní ọ̀wọ́n àìmá tó rí àgbógbè náà pè ní ẹgbẹ̀dọ́gbọ́ ẹgbà lérí adama gbogbo tákìlẹ̀ tí kápa òṣèlè kẹ́lẹ̀ ògbógbè náà fúrí tùmí gbógbèlẹ̀ wọ́n màkẹ́ náà fúrí agbọ́dàgbọ́yọ́ bídí aka ẹ̀ mẹ́rin agbọ́kà tó máa kẹ́ ń jẹ́ máa kí ni máa di bídí àmà pọ̀yánì kó máa di ṣẹ̀rí à báyìí hakíkà ilé mùsùlùmí ilimin zahiri ilimin zahiri ba ilimin ni ma kuma kuma ya establish yun sai da kuma maybe bi na ṣúkàtà ìrànlọ́nà a ma jẹ ma wà yá dẹ̀ òfin tẹ́wọ̀n kuma ma ka àmádẹ́ àmá ka ilimin badini sai kuma ndú wà yá kama mimi na yake nita na yake lele dinu Ini tak, ini nak jadi juma tu ane ke ma wa yo ni Odu la mi di dúró saya, kí ṣe Ibrahim ṣe lè ká ẹ̀yà kábà yìí. Ọ̀la yẹn mẹ́ta náà mi mú kiri gbọ́dọ̀. Sábò àlẹ́bí àtúgbà ibẹ̀ lọ́sọ́gbà àdéhùn sáà torí ìkọ́nù màkúkú ilérò ilérò yàjẹ́nẹ̀ ilérò sọ àdéhùn tàtà níbi olù lábínì ilérò yàjọ̀wọ̀rí àníbi múrùsẹ̀lí wọ́dọ̀yọ ìwòrí rẹ̀ kẹ́mà tọ́jọ́ iná pẹ́lẹ́lá bí ẹbí náà yóò tí mẹ̀lẹ́ṣà wọ́dọ̀ pẹ́lẹ́lí àyíká òkè fẹ́lẹ̀ láláyè kó owó àtòun kì wí ní fẹ́lẹ̀ láláyè rẹ̀ tó dọ̀gẹ́lẹ̀ àmọ́ ìyàmẹ́mẹ́ kó àpàwọ̀ àrùbáraka ó mẹ́mẹ́ tí nàìjíríà jẹ́ ní pé ayá lè lórí rẹ̀. Tí Muhammadu. لا تجعلوا دعاءكم لنبي وبما ما يطلع نبي ما بو او بنا وبيت ما نبي تعالى لامين ما دو بغاي ما بوما ما دو بو بوجما او ما لا بيتين مي كافر دو كو ما نه فلو بو بون ما بو ما نه وما انا كي دكتور ما دو دو في دكتور انا كي بروفيسور دو دو باغا كي سوما لوكمان ما كي بروفيسور ní àdírẹ́sì tó kù kú kọjọ́dún ẹni kọjọ́dún ọmọ ẹ̀dọ́ kọjọ́ ọmọ ẹ̀kọjọ́dún gbókì náà kiri mani tẹ́rbí ẹ̀yà díìnì tí làjíríkà tẹ́lẹ̀ náà fi ilẹ̀ náà dùrá iye kẹta jẹun àdùrá dùrá olùmọ̀sálà lẹ́yìn tẹ̀jà ló dùrá àrọ̀sù ìbẹ̀lẹ́gùn àdùrá nẹ́bí bá jìjẹun mẹ́ kani ikpɔlɔ ki mɔ ko nata ki ado ati wɔn mɛ mɛ do wo dame na kolo ado eti ta mɛ ame dzo ti wɔn la mɛ mɛ do wo daba do abili ma do ti wɔn mɛ mɛ do wo daba do ama lɛ do ki ti wɔn mɛ ele tu ko ki ti lɛ la tɛju alo do a arɔsulu bɛniku adowa e ka ne bi constructing kaka do wogoi chan kumeyu be no ga me ki rabbuna abhid al ba'sa washfi anta shafi la shifaa'un illa shifaa'uka wa fi riwayati la shafi illa shifaa'uka shifaa'an la yughadiru saqama adwo jinga no ga de amani de de tengona miwali katina giolitaima kaila wataka alfonzi wanazaki akakia hiyo litafi miftahu saadati akakia hiyo litafi ifadatu lahmadia ila madoa ya mwali wali arifu billahi amenabai arifu billahi amenabai amenabai kumwonona gbàdọ̀rọ̀ màdún yóò máa lórí tí mo là jẹ́ ìgbàmẹ́lú yóò máa lórí ẹ̀ ń pè é ànẹ́bì ìyá ànẹ́bì ẹ̀dùn pọ́pọ́ pé ó gbé yìí pé màdún wọ̀ rí ìka àbẹ̀kí ṣe ìka àbẹ̀kí máa lẹ̀mí ìka yẹun èyí masárájí èmi ò máa lò àbìká náà ti òbìká ìjúmọ́ àti mo bá ṣẹ́rọ̀tẹ̀ lẹ́sìn ìlú mọ́fìtì àmọ́ àwọn ọgbọ́ ìkọlẹ̀ tó kọ ọgbọ́ ɗaya kwangwar duka ta tarbaban a nati boke fabo nuna mai talamu boke fabo na bolan ana da boke ni ji ce bai ji ce balo bai ba mutum bai shi gogo gogo ma aka àwọn lẹ́pàá bí omi wọ́n tún gẹ́lẹ́ ọgbẹ̀ òun wọ́n mẹ́jọ ìsìnrẹ́tọ̀ gẹ́lẹ́ lókè ọ̀rá tákí ikọ́ jẹ́ ọ̀rọ̀ àdọ́ àìsàn ìmọ́tìlẹ̀ òun kà kí nẹ́nà nàìjíríà nágami ọkà gbogbo níbà abùkùnmá kà ní ẹnà tó yìí múnà náà ṣe wá ìtẹ́ ní sẹ́dẹ̀gà jẹ́ anáàdù bàràbàràkà ìlẹ́kù kàmọ́ yọ gẹ́lẹ̀ níbi tàbárù kì gẹ̀rù tánì ìlẹ́kù kàmọ́ yọ gẹ́lẹ̀ omi ilé rẹ̀ àtọ́rọ̀ yá jẹ́ láti àlúdù àrọ̀sùlì bẹ̀ẹ̀ كدعاء بعضكم بعضا هذا رجال ايه فتهم فتهم يا عم بقى قول لله الحمد قول لهم الله يعني حمد بيوجي إيه لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا أما لنادي كده دي جملة المغتربة جملة المعترضة أو معك الاعتراضية الاعتراضية أو جملة sentence ẹbí construction ẹbí ọ̀rọ̀ àkàlò ọ̀làgẹ́dẹ́ òun àwọn ẹ̀nàánẹ́jì ẹ̀pọ̀ sàṣígìrì ẹ̀yẹ wọ́n bí sentence òun ẹ̀dá ìlú òun kì máa ń wọ́n bọ́ lé epo yí bẹ̀rẹ̀ náà tó yí ilẹ̀ rẹ̀ rẹ̀ ẹ̀wọ́n dàbí ó lè jẹ́ tó yí òun àmúdàbí olóyọ́ ọ̀rà إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا ما تبتد بقى نبي أولا كتجا نبي أولا جعلوا ملو لأبا ديني إنتم ما متد ما قوان ما يا أو توكي جو ما قوان أنت دف ما ميزي نيبا شيء موضوع لا تيا كاكا قوان تقولوا هلون إيه في زيني àwọn bẹ̀rẹ̀ ojú ọ̀lẹ́ ìràbájọ́ ètò ààrẹ̀ nàbí ìwélẹ̀ máa ẹ̀lẹ̀ pọ̀jú máa ń dàbí ojú ọ̀lá rẹ̀ lọ́dún máa dókí jùlọ lẹ́sùn ọkọ̀ fẹ́rẹ̀ kọ̀ ẹ̀lẹ̀ قد يعلم الله الذين فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم بارك الله فيك الله يعني فليحذر الذين يخالفون عن أمره أو الذين يخالفون عن أمره أعطيك يا سجيب بيتي أروك دو kuma ka te omi na bayi ajo e na bayi kai wuce goma oge ga ado da ni wuna alifon kuma raina mene otoba adini ma musamman annabi muhammadu imodadu te takubi laro kedo atadurehun onye nufali ya hazari náà kí ibi tọ́lọ́mọ́ ọwọ́ ma kúmọ̀ ṣòkò ọwọ́ ma ń dà yíbe ọwọ́ ma mọ́ gbókò kúmọ̀ mọ́ àmà gbàdàbí ngbà bẹ́ẹ̀rẹ̀ dẹ́ alẹ́zínà yọ̀ fáwọlẹ̀ fúnà àn àmúrí àbẹ́ẹ̀kì kùmọ̀ àdúrẹ́ akọ̀ọ́lẹ̀ bọ́dà kà níbi kùtẹ̀ amati yukhalifuna ila amrihim ima mudawu yukhalifuna an amrihim yukhalifuna yukhalifuna ila amrihi maudureo ya maudureo mata maudureo volokuma waibuko ya nabi muhammad yukhalifuna شغيلا بيت إنما يديك يخالفون عن أمره أما دريك ويبوك يا نبي محمد صلى الله عليه وسلم مما يالذي مانجين دايركتما ما لبوليك أبابيوك أما ما لبوليك أكتك أما ما لبوليك أما نتابريك ما نكا أما فما يا نبي رلاو àbúrẹ̀ ẹmà kẹrẹ̀ fún báyìí màmá ọwọ́ ná níbà kó màmú dàbí agbọ́lọ́mà tí ó bá ṣe níbà àwọn ìjọsìn ìkọ́kùn fìtínà fún ẹgbà ìfìtínà apá kẹrẹ̀ fún ma imamu ahmad ibn hanbal yóò ní ìfìtínà di akẹrẹ̀ fún ma lẹ́dẹ́ fìtínà ìyàkẹrẹ̀ fún ma hadith بجواز جامع صحيح مسلم كان بيها من صحابيك كاكني إباجو جمع دواء ويجو جمع يعني بيجو دارو كل بيمينك كل بيمينك jẹ́ kọ́ jẹjẹ iye ọ̀nà ìgbójọ jà ilé ọ̀rọ̀ ọpánẹ̀ ilé ọ̀rọ̀ ọpánẹ̀ jọ́mẹ̀ tí lẹ́ti ẹ̀hùn lẹ́

mun ne genje ko wayo yojen anibe ni lana tafsiya eh ni ka ne gen ema ni ka o bi yo ko ma mana ahu shaudu hana ele bu ko ko ka ni projet o ele boda min je illa ko je do je biti o je nínú bẹ́ẹ̀ àpọ̀mọ́dì ni ó yẹ pé jẹ́ lẹ́sẹ̀ omi pa omi ẹ̀bẹ̀ ní ilẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀rùn kì í ṣó yọ àníbi ẹni tó a mákè àpò èyí ni gbégbé lẹ́tà máa fi ti kẹ́bẹ̀rẹ̀ lò tún kì ó wọ́n ẹ̀ ní ká ọmọdékẹ́dọ̀ ọ̀yẹ̀yẹ̀ tá ló ní ìbá yá bá ní tá ló lẹ́ gbégbé lẹ̀ láti pàtàkì ọjọ́ kẹ ọjọ́ ọ̀rọ̀ ni ẹlẹ́tọ̀ọ́ máa bọ́wọ́ nàdí ìtọ̀gọ́ as a result of ọ̀làkà níbi kàúnkì tí yé bìtì dátà níbi yẹn náà ọwọ́ ẹlẹ́ àbáyá lọ ẹni abáyọ̀ tó tí ọwọ́ ẹni ẹlẹ́ọgbẹ́ bí àbọ̀ ní kí yá lọ pìtì ní ilé ìjàkadì imam muhammad bin hanbal yẹni fìtìnà tó ń káfíríkì yẹni affect mi máa ká níbi In the list of Yamaduzikabri, you become a renegade, an apostate, and the mortaddi instantly. Jẹ́nà wa ká múlò yímọ̀ gbọ́gbọ́gbọ́gbọ́ gbogbo wà ní wọ́n á bẹ̀rẹ̀ pàpẹ́ ìmọ̀ òdodo ni. Gbogbo wà ní ọmọ ẹlòmíràn. mọ́jì kí atájì jìnnà lọ lé wa yìí bàbá mẹ́rẹ́ alùpọ̀ ẹgbẹ́ ìrọ̀lẹ́ ẹgbẹ́ yóò mọ́ ní dáadáa kí ní ọgbà mi wọ́n ti dé ẹ̀dẹ́ náà yà ń ó yà ń kì máa ní ìyàbò ní mẹ́lì ìyàgbàdo ẹ̀sọ́sì mo mẹ́kẹ̀ sọ́bà sẹ́yí àti pàhátẹ́bìyí àti àtòwò òláyíká òláyíká fàábù náà ẹ̀rẹ̀ yọ́mi yọ́ jà tuyé fìyè tuyé fìyè tuyé ìyẹ́ ọ̀rọ̀ máa kó bóun nẹ̀ máa tọ́ ní bẹ́ẹ̀ bọ̀ máa jẹ́ sábáyìta ìmúdò rẹ̀ èyí bí ìmọ̀ náà kàrẹ̀ náà dò rẹ̀ iye àmàdò àjí àmì àgbẹ̀nà abálẹ̀ ìdàbàdí abálẹ̀ fitinatu na yi fi báwọn fitinatu fitina gẹ́ akẹrẹ gbogbo gẹ́ tó yẹ gbé tẹ́lẹ̀wọ̀n jẹun káfíríkì iye kó kẹrẹ bẹ́ẹ̀ àdínì ẹ̀fúrí káfírí ẹ̀

قد يعلم الله الذين يتفللون منكم لواذا الله جمع الذين يتفللون إذا كان معه في أمر جامع بين إيمان لم يذهبوا معه حتى ماذا حتى يستأذنوك فإذا استأذنوك فأذن لبعض شعبهم تبالنا وبين ما بجني لني bẹ́ẹ̀kọ̀ máa pa náà máa mí ọ gbàgáza gbàgáza gbàgáza gbàgáza lálẹ́mọ́ mbẹ́ẹ̀kì bò fẹ́ pẹ́ẹ́rẹ́ rò máa pẹ́ àwọn ọdún yá tẹ́gbọ́ ilé àfọ̀à lálẹ́mọ́ máa kú kọ́lọ́ kọ̀pútẹ́nì abẹ́jọ́ kí yìí dùn mánà ọmụgwọ dàbẹ́ òjì yíyọ ọmụgwọ pịa ma gwọdà pàápàápàápàápàá ó kú gbalọ àníbi òjẹ́ oyo ki kori kona oyo je kali fitina ni oyo je kali azabun halim lima na'am afala dai ijanna mi hadithi jimina na nana ama bota round of tapona mi hadithi le na'am ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يبقى يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم بارك الله فيك على مجدنا من الصلاة نقول الجيك من الصلاة وجب يدبر وقوم بسمات ويقوم يوتي بيوا بيوا بيوا wọ́dẹ̀ wá bí ogún rẹ̀ bí olùdó ká láti wà fìtìmìlì náà láti ọ̀nà mẹ̀sẹ̀kù jẹ dìbẹ̀ bí ogún rẹ̀ bá láti jẹ́kẹ́ dìbẹ̀ rí dìbẹ̀ á inna lillahi ma fi samawati wal ard gaskiya Allah wa yana ta wani mai لما ميدوني مبيت يا كاينا قد يعلم الله الذين يتفللون منكم بك هذا جمجا لواذا حتى درا نبي ما هو بابا نبي تاه gbogbo yẹyí mẹ́tẹ̀ ṣe wọ́n yọ́ wọ́n bèèrè rẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n bèèrè iná ọdún kí a máa jẹ wọn jọ kọ́ díyà alẹ́mú ma ń tẹ̀lé aláwọ̀tẹ̀ máa lè pẹ̀lú ohun kan pé àmẹ́lẹ̀ jí àmà rẹ̀ yóò ní yóò dá àmì kéré kúrò mẹ́ àmì kéré kúrò ní àwọ̀ ìlànà fẹ́rùfì fẹ́rùfì fẹ́rùfì ọjọ́ jẹ́ káàkiri kéré kúrò ní àwọ̀ ìlànà àwọ̀rọ̀ ìyàdí ni mímọ́ àmọ́ bàrà àdò tí lè mẹ́gbẹ́ ó dé kó yẹ bí ẹ̀yà ọ̀bàrà yá

onye bụbe ibibili anya adabi abụjụ amavere nye ome ihe oji amabara dịkwu adụpilimkpo onye ma anya adabi abụjụ ebe a wayunabbi'uhum bima 'amilu aláwọ̀ ayá gbárò kàìjáde ayá nà rí ti jáde ọmọ òkú pàtí papọ̀ ṣàkàrò wọ̀n tí àti ìpàdé kàrí lùgbò bí i kété kété lẹ́kẹ̀ẹ́ wọ́n lọ́rùn bí kò lè ṣe ìhàlìyàn ala usundo kinema tu kapu ihujali eane eokuta ina mtungi ya majamu وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلى ونوي انتهاء تفسير رمضان انتهاء سورة النور قد قايمة أيكون نقول سورة النور